أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́ọ̀ba lówùrọ̀ tẹ́ni àti ó gba aláàyè nínú ìmánì wa àbí Allah subhanahu wa ta'ala ó dápọ̀jọ́ kò gba ìjọsìn wa lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àìsàn wa ààwẹ̀ wa ìnáwó wa tìláwàtò quran nàfàkọ́ọ̀tì wa nínú oṣù alálùbáríkà yìí kí allah subhanahu wa ta'ala ó dàkún kó jọ kó mọ̀ra kankan láàrin bẹ́ẹ̀ ó sì jẹ́ ká bá níbi tí ó ti ṣe wá láǹfààní lọ́jọ́ tí owó àtọmọ ò ní sáǹfààní àfi gbogbo ẹni tó bá pàdé ọlọ́run bá pẹ̀lú ọkàn tó mọ́ látọ̀rọ̀ àsálàtò fún anábìà muhammed sallallahu alayhi wa sallam àwọn ará ilé àti àwọn sàhábà kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá ní kí wọn ní àpapọ̀ kó sì má yọ àwa náà kúrò nínú ìkẹ́ eléyìí tá à ń tọrọ fún àlẹ́gbà Muhammad agbẹ́ni <clears throat> tí a máa wò nínú alukur'an lẹ́nu olómi suratu Hujurat gẹ́gẹ́ bá a náà ṣe mọ̀ pé suratu Hujurat ọlọ́run kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ bí a ṣe lò papọ̀ láàrin ara wa. Bẹ́ẹ̀ nínú tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó wá ṣiṣẹ́ lé lórí láwùjọ ọmọnìyàn, òun náà ni Ìsìláhù Dhatul Bayn. Ṣíṣàtúnṣe láàrin ọmọ ẹ̀dẹ́yàn níbi báwo ni wọ́n ṣe máa hùwà síra wọn, báwo ni wọ́n ṣe máa bára wọn lò. Allah subhanahu wa ta'ala إن سورة الحجرات قالوا يا أيها الذين آمنوا <clears throat> يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم الله سبحانه وتعالى نصف سورة الحجرات لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بس اسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون آية وان سورة الحجرات آية لك الله الله سبحانه وتعالى قل يا أيها الذين آمنوا أقول بأن تيجبنوا بقوه la yaskhar qawmun min qawmin kó mọ̀ jẹ́ nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ láàrin yín tí ẹnìkan ó mọ̀ fẹ́ ẹnìkan ṣe yẹ̀yẹ́ ẹgbẹ́ inú nǹkan tó máa ń bí yẹ̀yẹ́ ìgbéraga wà ń bẹ̀ máa wòyàn bíntín máa wòyàn gẹ́gẹ́ bí ẹni lẹ́lẹ́ àbí kéèyàn máa ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá ju ẹnì kejì lọ eléyìí jẹ́ nǹkan tó máa ń bí yẹ̀yẹ́ pé nínú nínú àwọn ilé tó jẹ́ ilé oníyàwó púpọ̀ ẹ máa rí ẹnìkan bóyá ìyáálé yóò mú àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò mú wọn mọ́ra wọ́n wàá mú ìyàwó wọ́n lọ fi ṣe yẹ̀yẹ́ ó sì ti jẹ́ pé ìyàwó onímọ àwọn ará àwọn ọ̀rẹ́ tiẹ̀ mọ́ra tí wọ́n sọ ìyáálé wọ́n sọ ọ́ di àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó àtìyáálé wọn ń mu ọkọ wọn lóníyẹ̀yẹ́. Ọlọ́run Ọba kọ gbogbo ìṣesí yìí láàrin àwa táwa jẹ́ Mùsùlùmí torí Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni, ẹ̀sìn ìpayà Ọlọ́run Ọba ni. Ẹ̀sìn tí ò gba kẹ́nìkan máa yẹ̀yẹ́ ẹnìkan, ẹ̀sìn tí ò gba kẹ́nìkan máa wo ẹnìkan ńlẹ̀. Ọlọ́run ní ká má ri pé yó máa ṣẹlẹ̀ láàrin yín láwùjọ àwọn yẹn kan wọ́n lè kóra wọn jọ ọkùnrin náà gbogbo wọn wọ́n sì máa fọkùnrin gbé àwọn ọmọ fi ṣe yẹn ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀ àṣà ayíyàkúnú khayran minhum toró ṣeéṣe pé pé ẹni tẹ́ ẹ fi ń ṣe yẹn ó lóore jù yín lọ ọlọ́run bá Allah subhanahu ó wá mọ̀ mọ́ padà sọ́dọ̀ àwọn obìnrin nítorí pé ọ̀dọ̀ wọn ni irú ìṣesí pọ̀ sí jù ọlọ́run ní wala nisa'un min nisa'in ká má rí obìnrin àwọn obìnrin kan tí wọn ó máa fi àwọn obìnrin kan tí wọn ó máa fi wọn ṣe yẹ̀yẹ́ àṣà àyàkúnà khayra minihunna torí pé ẹni tẹ́ ń fi ṣe yẹ̀yẹ́ yìí ó lè lóore jù yín lọ ìlú ṣèyí táwọn obìnrin máa ń ṣe tó sì yẹ kí wọ́n ṣọ́ra kúrò ń bẹ̀ tí ọkùnrin bá ń gbèrò pé òun fẹ́ fẹ́ nìkan èsì tí ó mọ jẹ́ lẹ́nu pé kí ló rí lára rẹ̀ gan bí ẹni wípé kò sí ní tọ́lọ́run fi sára rẹ̀ tó wá dáa débi pé kó tiẹ̀ wá wúyàn ọlọ́run kìlọ̀ fáwọn obìnrin so yálà ẹni tó ti wà nínú ilé àbí ẹni tí ò ti sí nínú ilé ọlọ́run ní ẹ ṣọ́ra yín kó mọ̀ já sí pé ẹnìkan ó mọ̀ fẹ́ nìkan sí yẹ̀yẹ́ wala talmisu anfusakum Allah subhanahu wa ta'ala ẹ má mọ̀ yọ àlàyé bo ara yín wọ̀lá tanábàzò ẹ má mọ̀ búra yín ẹ má mọ̀ yọ sùtètè síra mm-hmm. yín pẹ̀lú pé kẹ́ ẹ máa pera yín lóko tí ò dáa ẹ má pe orúkọ yín lóko burúkú ẹ má pera yín lórúkọ burúkú ọlọ́ba ni bí sásìmọ̀ lè fò sóòkù bá dẹ̀lẹ̀ ìmáà sí orúkọ tí ò dáa tẹ́ ń pera yín ọ̀rọ̀ lẹ́yìn eléyìí tá ti kìlọ̀ fún yìí wọ́n mọ̀ ń lẹ̀mú yẹtùbù fọwùláhìíkà òmùdọ̀ọ̀lìmọ̀ ẹni tó bá kọ̀ tí ò bá ti síra ró kó dẹ̀ wá ọlọ́run bá lálàforíjì níbi ìṣesí máa búra ẹni máa fira ẹni ṣe yẹ̀yẹ́ Allah subhanahu wa ta'ala pé irú àwọn wọ̀nyí alábòsí ni wọ́n wa inna Allaha la yuhibbu adh-dhalimin nínú àyá Al-Qur'an bá ti sọ pé téèyàn bá jálábòsí ọlọ́run bò nífẹ̀ẹ́ irú wọn so nínú ìwà tó yẹ kí àwa mùsùlùmí tá a rí nínú alukur'an kareem tó yẹ ká fi ṣọ̀ṣọ́ tó yẹ ká fi mánéèjì ara wa òun náà ni àwọn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó lé kalẹ̀ fún wa nínú alukur'an kareem ọlọ́run bá ní kẹ́nìkankan nínú ara yín kẹ́ má fi yẹn ṣe ẹ̀yẹ. sheikh salu femin rahimahullah ta'ala rahmatan wasa'a bàbá ní làtó dìhìrù sàmà tàtà bí àkèkì nínú táwọn fẹ́ fáwọn mùsùlùmí nímọ̀ràn ni pé ẹ má yọ sùn tètè sọmọ ìyá yín ẹ má yọ àléébù ọmọ ìyá yín fàyọ àfihàn lọ́hùn wáyé tẹ̀léyàk nínú mùsíbà tó lè ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọlọ́run bá lè fún un lálàáfíà níbi àṣìṣe tó wà lọ́dọ̀ rẹ̀ níbi àṣedéédé tó wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá lè wòsàn bẹ́ẹ̀ fàyẹ̀bùtẹ̀lì yàkà ọlọ́run wàá dán wọn náà wò pẹ̀lú orú nǹkan tí ò ń sọ nípa ọmọ ìyá rẹ̀ ọ̀kan náà sára fún náà ni ilamu anal insan ìdá ayyar akha ẹ lọ mọ̀ pé tọmọ nìyẹn kan tó bá ń fi ọmọ ìyá rẹ̀ tó bá ń fi sí yẹ̀yẹ́ bidambin bóyá nítorí ìwà kan tó wù tó jẹ́ ẹ̀ṣẹ̀ àbí àìṣedéédé kan tó rí lọ́dọ̀ rẹ̀ fa innal ghalib èyí tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà annahu sayubtaliya bihi òun náà ni pé nígbà tó ń fọmọ ìyá rẹ̀ sẹ́yìn ọlọ́run ó jẹ́ ẹ̀ kan òun náà nínú tí wọ́n sọ kúrò nípa rẹ̀ òun náà ni wípé ká mọ̀ jẹ́ nìkan tó já àbí àìṣedédé tó wà lára wọn ẹ̀rí nínú hadithi àbúrò yà lọ́dọ̀ mẹ́rin muslim anabi muhammad sallallahu alaihi wa sallam bi hasbi imri im mina sharri bó bá lámọ̀rí ọmọnìyàn kan bá ṣe burú tó à ń yá kẹrọ akhahu li muslim bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ rí tí ó mọ̀ fi ọmọ ìyá rẹ̀ tí ó mọ̀ wọ nílẹ̀ yẹ́ rí tí ó mọ̀ fọmọ ìyá rẹ̀ sí yẹ̀yẹ́ anabi muhammad sallallahu alaihi wa sallam ó kọ ilé yìí ó sì lè wà kó ń bẹ́ẹ̀ kódà ó jẹ́ ká mọ̀ pé ìgbéraga náà wà lára nǹkan tó máa ń bí mímọ fi hàn sí yẹ̀yẹ́ eléyìí wà nínú hadith anábà Muhammad sàn because tó bá ti ń wòyàn níwò ẹni lẹ́lẹ̀ yẹ̀yẹ́ kan náà jù báyẹn lọ ìyá sí lágbájá ó kàn kò sí nínú hadith Abdullahi bin Mas'ud ànábì jẹ́ ká mọ̀ pé inú tí ò ní jẹ́ tí ó hàn náà láti wà lìjẹ́ náà ìgbéraga wà mẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó sọ pé ìgbéraga ò ní jẹ́ kí èèyàn wà lè jẹ́nà ó sì define ìgbéraga fún wa nínú hadithu ànábì muhammad sallallahu alaihi muslim bákan náà hadith abdullahi ibn mas'ud ànábì ní la yadkhulu jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin ànábì náà ni yóò ní wà lè jẹ́nà whoever tó bá já wípé kékeré báyìí nínú ìgbéraga ó bá ń wá wá wà lẹ́mìí rẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé láàrin àwa èèyàn báwa ṣe máa ń ronú àwa máa ń rò pé gbogbo ẹni tó bá sábà máa ń wọṣọ taṣọ rẹ̀ ó mọ́ tó máa ní ìtì látòkè délẹ̀ àwa máa ń rò pé ìgbéraga nìkan yẹn báwa náà ṣe ròyìn la ṣe rí náà sọ abíyá nípa Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ tí anabi sọ fún pé la yadkhulul jannata man kana fi qalbihi mithqala habbatin mithqalu habbatin mithqalu dharratin min kibrin Ànábì ní kò ní wà àlìjánà ẹni tẹ́ pé kékeré báyìí nínú ìgbéraga bá ń bẹ lẹ́mìí so àwọn sábà wá béèrè pé inna rajula yuhibbu an yakuna thawbahu hasana wa na'lahu hasana àbúrò nítọkùnrin kan tó yẹ kí gbogbo ìgbà yóò fẹ́ kí aṣọ rẹ̀ ó ṣe tónítóní tó fi dórí bàtà tí ó wọ̀ gbogbo ẹ̀ máa ṣe bó tónítóní ànábì jẹ́ kó yẹ pé ìyún yẹn kọ́ ìyún tó ń sọ yìí kò kí ń ṣe ìgbéraga torí pé nínú táwọn èèyàn fi máa ń mú ìgbéraga tán bá mẹ́nìkan tó já sí tán bá mẹ́nìkan tó yẹ pé gbogbo gbà yóò wọṣọ yóò neat yóò ṣe dáadáa ẹlòmíràn tó rò ah, ìgbéraga afárá ti pọ̀ jù ìgbéraga ẹni ti pọ̀ jù so àwọn sọ̀hábà náà rò bẹ́ẹ̀ ọ̀ǹtí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó tó ṣàlàyé fún wọn pé tó kò ń ṣègbéraga nìyẹn torí pé tó bá jẹ́ pé tí pé aṣọ rẹ̀ mọ́ ó ń múra dáadáa ni ànábì ní inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run fúnra rẹ̀ ọba tó rẹwà yuhibbul jamal ó dẹ̀ nífẹ̀ẹ́ sí kéèyàn máa wà dáadáa kéèyàn máa kéèyàn jẹ́ tí ó máa bu ẹwà kún ara rẹ̀ ànábì ní ṣùgbọ́n tá a bá ń sọ nípa al-kibru ní batrul haqq batrul haqqi wa wọ́n bá yẹn sòótọ́ òótọ́ ọ̀rọ̀ nípa n'o àti tàlẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam bátòrò lẹ́hàkì àwọn agẹ́mọ̀ kò tọrọ nìkan tó sọ. àwa ni tẹ́nìkan ó bá tiẹ̀ bá mi sọ ṣé irú ẹ̀ ló yẹ kó jẹ́. bátòrò lẹ́hàkì òun ni wípé kéèyàn ká wá wo ohun tó sọ ọ bí ẹni tí ó jẹ́ pé òun gangan fúnra ẹ̀ ńkọ́ kò níláárí ànábì ní ìyẹn ló ń jẹ́ to nas kéèyàn wú báyìí kó dẹ̀ ja ẹni yẹn wálẹ̀ kó hà kọ́rọ̀ rẹ̀ kó gbé wá sílẹ̀ pátápátá ànábì wa ó jẹ́ ká mọ̀ pé yẹn ń kọ́ ìṣesí yẹn kò ń ṣèṣe sí àwọn ọmọ iná ló máa ń ṣe bẹ́ẹ̀ batrul haqi wọ̀gọ́mùtún nas kéèyàn òdodo tó gbọ́ nínú ọ̀rọ̀ yẹn kéèyàn tì í dànù wọ̀gọ́mùtún òun ètìkọ́rù òun irú ẹ̀ kì í ṣe irú ẹ̀ sèmi nítorí kíni nítorí pé ó bá sọ̀rọ̀ lọ́rọ̀ tó sì jẹ́ ọ̀rọ̀ òdodo àwọn sálàf wọ́n kojú ọ̀rọ̀ sí nǹkan tánàbí sọ yìí tí ànàbí ò fẹ́ yìí nítorí àpéjọrò tánàbí ò fẹ́ náà ni pé kéèyàn máa kéèyàn máa fi mùsùlùmí kó máa wọ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kó máa wọ nílẹ̀ ẹlẹ́ torí ẹ̀ lẹ́fìrí alimami Malik alayhi rahmatullah imam Malik ní inna ta'dhima li muslim lára pé èèyàn sàpọ́nlé mùsùlùmí wa ihtiramuhu kéèyàn pọ́nlé òní min ta'dhimi sha'airillah ara pé ntọ́nà fẹ́ kéèyàn inú tẹ́nà fẹ́ kéèyàn pọ́nlé kò ní pé kéèyàn sàpọ́nlé mùsùlùmí ọmọ yéèyàn àpọ́nlé mùsùlùmí nínú ẹ̀ náà ni wípé tó bá sọ òdodo ọ̀rọ̀ kéèyàn sàpọ́nlé òdodo ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá ti jẹ́ kí mùsùlùmí bá sọ̀rọ̀ ẹ pé irú ẹ̀ báwo kò tọ́ sí ọ lẹ́nu àwọn tó jù ẹ lọ gan wọn wọn tó bẹ́ẹ̀ kan bá mi sọ̀rọ̀ ẹ̀ tó sì yẹ pé nǹkan tó ń sọ yìí ní tó ṣe déédéé tọ́lọ́ ọba àdìsàn àdìbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò tọ́ kéèyàn máa ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá ju ẹnìkan lọ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá yìí sọ nínú Al-Qur'an Karim la yaskharu qawmun min ẹ má fìlà yín sí yẹ̀yẹ́ because ibi tí yẹ̀yẹ́ ti bẹ̀rẹ̀ náà ni pé ṣerú eléyìí ni ó máa bá wa sọ̀rọ̀ ṣerú eléyìí ni ó máa sọ̀rọ̀ lójú tiwa ẹni torí pa àríra wa gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá jùlọ la fi ń rò wípé kò ń ṣe irú ẹ̀ onye bá a sọ̀rọ̀ eléyìí kò délé jẹ́ dáadáa fún wa nínú Islam téèyàn bá wà tó yẹ pé bó ṣe máa ń ronú nìyẹn téèyàn bá wà tó yẹ pé a sọ fún pé àlámọ̀rí ẹ ó léwu níbàámu alayhi rahmatullah la yazalu abdu ma lam yara li ala an-nasi fadlah ọmọnìyàn ó mọ̀ wà ọmọ nìyí ó máa wà nínú orin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ̀lẹ́m yàrá lè nọ́ọ̀sì alánàásì fọ́dùlà tí ò bá ti máa wúra rẹ̀ tí ò bá ti máa ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá jù lórí àwọn èèyàn láàrin àwọn ọlọ́lọ́mọ kéwù náà ìjọ tẹ́nìkan bá ti ń wúra rẹ̀ pé sẹ́mi jẹ́ gbé àwọn eléyìí sẹ́mi jẹ́ bí lẹ́fù àwọn eléyìí ìjọ tẹ́nìkan bá ti ń wúra rẹ̀ báyẹn kò sí ló lè sí lórí orin mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Hasan Basri sọ yìí la yazalu al-abdu bi khayri ẹrú ò ní yẹ kò ní gbó tí ó mọ wà lórí oore òní tí ó jẹ kẹrú mọ wà lórí oore kó mọ wà lálàáfíà kó mọ wà nínú dùnnú kó mọ wà lẹ́ni àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn òní ma lam yara li nafsihi ala nasi fadla tí ò bá ti máa ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lóore ju àwọn ikọ̀ èèyàn lọ. lára tó ń jẹ́ wípé kí èèyàn kó jẹ́ ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni ayẹ́kùbalà làhàk kó máa gba òdodo wàhálà òmìnira síbìyà kódà kó jẹ́ pé ọmọ òkú ń lọ òun náà ni yóò sọ fún nàbí wa sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ dáadáa tánàbí kọ́ àwọn sáábà òun náà ni pé kò sẹ́nì kankan tí ò lè bá wa sọ òdodo kò sẹ́ni kankan tẹnu rẹ̀ kó bá ti jẹ́ pé ntẹ̀ni yẹn fẹ́ sọ dáadáa ni yóò sọ àmọ́ ká ti kọ́kọ́ wó yẹn ká ní kí ni ó wí ká ní kí ni yóò sọ. múmi ni ò kì í ṣe báyìí a máa ń ṣàpọ́nlé ọmọ ìyá wa a máa ń ṣàpọ́nlé tọ́mọ ọmọ ìyá wa bá sọ bá a ṣe bára wa lò tọ́lọ́mọba aláṣọ́ra tó fi yọnu sí wa lélẹ̀ ká mọ̀mọ́ rò wípé tí lágbájá bá sọ̀rọ̀ tó sì jẹ́ pé mùmínì ni ọ̀rọ̀ rẹ̀ ò kì í nítumọ̀ ìtorí ẹ̀ á wà á dúndùn pé kírú ẹ̀ kó mọ́ sọ̀rọ̀ níwájú wa Umar ibn Khattab òní la tadunanna bi kalimatin kharajat min akhika al-mu'min sharran wa anta tajidu laha fi khair kódà tọmọ ìyá rẹ bá sọ̀rọ̀ tó o bá rò pé nǹkan tó sọ yìí aburú ló wà ń bẹ tó o bá ríbi tó o lè bá gbé sí nínú dáadáa umar bin khattab ó ní ìyẹn ni kò ṣe má máa rò wípé nǹkan tó sọ yìí ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ burúkú tó bá ríbi tó bá gbé sí nínú dáadáa nínú ibi tí ó gbà jẹ oore fún ìyẹn ni umar bin khattab òun ló ṣe nàṣíà fún wa pé ìyẹn ni ká ṣe nínú tí allah subhanahu wa ta'ala tó pa wá láṣẹ nínú àyà yìí òun náà nìyẹn kọ́lọ́n tó wá dojúkọ àwọn obìnrin ẹ̀yin obìnrin wàlá min nisa'un min nisa' wàlá nisa'un min nisa' torí pé ó wọ́pọ̀ láàrin wọn àwọn onímọ̀ sọ wípé tọ́lọ̀ ń bá mú ọ̀rọ̀ wá ẹ̀rí pé nígbà tọ́lọ̀ sọ pé yá àyọ́ alladhina amanu ẹ̀yin mùmínì la yaskharu qawmun min qawmin eléyìí áàmù ni ó general láàrin àwọn tó jẹ́ ọkùnrin nínú mùmínì àtàwọn tó jẹ́ obìnrin ní mùmínì ṣùgbọ́n ọlọ́run bá tún wá mọ̀ sọ pé wàlá nisa'un min nisa'in wọ́n ní ikima tó wà ń bẹ wọ́n pè ní dhikrul khas badal am ọlọ́run tó máa mọ̀ dá tí wọ́n sọ lẹ́yìn ìgbà tó ti sọ ti general àwọn afáàní wọn pé ìtumọ̀ rẹ̀ àǹfààní tó wà ń bi bọ́lọ̀ ti tún sọ yẹn ni pé ìṣesí yẹn pọ̀ láàrin àwọn obìnrin ọlọ́run bá ní asa an yakuna khayran minhunna ó ṣeé ṣe pé àwọn tẹ́ ń fi ṣe yẹ̀yẹ́ wọ̀nyí wọ́n lóore jù yín lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni wala talmisu anfusakum ẹ má máa yọ àléébù ara yín ọ̀kan náà àwọn sálàf ó ní mo bá àwọn èèyàn kan tó já sí pé wọn kì í yọ àléébù àwọn èèyàn ó ní àwọn èèyàn bá dákẹ́ níbi àléébù tiwọn náà ó ní bẹ́ẹ̀ ni mo bá àwọn èèyàn kan jẹ́ pé àwọn èèyàn ò kì í sọ àléébù tiwọn náà until táwọn èèyàn bẹ táwọn táwọn gẹ́gẹ́ náà bẹ̀rẹ̀ sí í sọ àléébù àwọn èèyàn àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí í sọ àléébù tiwọn náà ọlọ́run bá ní wọlá tẹnabàṣọ bil alqab nínú tọ́lọ́run bá kọ fún wa ni pé ẹ má máa sọra yín lóko tí ò dáa ẹ má máa pera yín lóko tí ò tí ò dùn mọ́ yẹn nínú lábala yìí wọn ní téèyàn bá ní tá fún yẹn ní nickname tó bá lóun ò fẹ́ tóun ti bórúkọ yẹn ṣe bẹ̀rẹ̀ ó tilẹ̀ kó jọ tó tó ti bórúkọ yẹn ṣe jẹ́ pé kó jọ tó bá ti lóun fẹ́ lápẹ̀rẹ̀ nìsín kárẹ́ nìkan nìsín tó já sí pé ó láyà ó lákin so tábà náà fún lóko tábà pé ní a kìnìún alájì lápẹ̀rẹ̀ ẹ pé ìṣesí kan tí Islam ẹ̀ ń encourage ó lárí lára tá a fi fún ní nickname yẹn akínni tí ó bá sì jà kì í jàjà ẹ̀bi orí àárín náà ni yóò lo akínyẹlé lórí ṣùgbọ́n a wá fún un ní àlàjé tó ṣe déédéé ìṣesí àti ìwà rẹ̀ yìí tó bá ti ní òun ò fẹ́ mọ́jẹ̀mú tá a fi máa pè bẹ́ẹ̀ òun ni kó fẹ́ tó bá ti ní òun ò fẹ́ èèwọ̀ ni ká pè bẹ́ẹ̀ pé ókọ tí ò bá ti tẹ̀yàn lọ́rùn a kì í máa ń pèèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ má pera yín lóko tí ò dáa bí sásìmọ́lì fòṣó bàdàl ìmáì torí pé tẹ́nìyàn ò bá ti fẹ́ kò dáa lọ́dọ̀ tiẹ̀ nìyẹn tí ò bá ti wá dáa lọ́dọ̀ tiẹ̀ ẹ̀tọ́ wa ò pé bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mi kéèyàn ní nickname ó pọ̀ nínú àwọn sọ̀hábà àníbà Muhammad salam tánàbí wo ìṣe wọn tó fi fún wọn ní nickname àpẹẹrẹ orí ẹ̀ Khalid ibn Walid ànábì fún lórúkọ ànábì ní Saifullah ànábì wo Umar ibn Khattab ànábì wo ní tó jọ níṣe sí àti ní ìṣẹ̀lẹ̀ ànábì pé ní Farouk so ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn sọ̀hábà but májẹ̀mú lọ́dọ̀ àwọn onímọ̀ ni pé tó kọ yẹn ò bá ti tẹ̀yàn lọ́rùn à kì í pè bẹ́ẹ̀ ẹ̀rí pé ọkùnrin kan wà náà sọ̀hábà ní Muhammad salam tí wọ́n ń pè ní Sefina ibn Abi Abdulrahman Sefina yìí nísìn kí ni túmọ̀ Sefina tánàbí pé ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi lànàbí pé níjẹ́ Sefina ànàbí kì í sọ kódà nínú tàríkh àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé orúkọ tánà nickname tánà bíi fún ọkùnrin yìí ó sì bí kí wọ́n mọ̀ mọ́ orúkọ rẹ̀ gangan mọ́ ìtìláfù wá pọ̀ púpọ̀ kíní ló kọ rẹ̀ kíní ló enu rẹ̀ ẹnu wọn kò wípé ànábì sọ ní sẹfìnà ó sì ń jẹ́ sẹfìnà ó sì tẹ́ náà lọ́rùn kódà nínú ìtàn nínú ọkùnrin kan ó wá wà nínú lẹ́nu jẹ́ pé bóyá kò lóorun bá gbé lọ nígbà tó ń gbé lọ ojú tí ó là báyìí ó bá kẹ̀nà níwájú rẹ̀ onígbónà tó jáde lọ́rùn ọkùnrin yìí náà pé ana safinatu min ashabi rasulillah èmi ni mò ń jẹ́ safina ọ̀kan lára àwọn sábẹ́ àná muhammad sallallahu alayhi wa sallam sèfín kìnìún yẹn sì kúrò níwájú ẹ̀ ó sì bá tiẹ̀ lọ àwọn onímọ̀ sọ pé fi hàn pé ó kọ tí ànábì fún yìí lákọ̀bù tánábì fún yìí tóun náà sì gbà tító pẹ̀lú ẹ̀ pé ó tẹ̀ ń lọ́rùn pé ànábì ló fún òun lọ́kọ ẹ̀ wọn ni ọlọ́run tó fa àlùbáríkà sí kódà ju ọkọ rẹ̀ gẹ́gẹ́ lọ àtàǹjọ́ tó náà fẹ́ àdírẹ́sì kìnìún ní tó sọ ni pé ana sẹ̀fìnà tù mí ni asahabi rasulillah èmi ni mò ń jẹ́ sẹ̀fìnà ọ̀kan lára àwọn sàábì etí anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni lẹ́yìn gbogbo àlàyé tá a ṣe fún yín pé kí ẹ má pèrè ayé ló tí ó dáa tá a sọ fún yín pé kẹ́ ẹ mọ́ mọ́ fira yín ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá ní wa man lam yatub fa ulaika umu zalimun ẹnikẹ́ni tó bá kọ̀ tí ò bá túbá ọlọ́run ní hmm. àwọn alábòsí nìyẹn ní wọ́n pè yẹn ní alábòsí ó lè kéré lórí ahọ́n ó lè fúyẹ́ lórí ahọ́n àmọ́ kì ṣe alámọ̀rí tó mọ̀ ń ọlọ́run kó mọ̀ ṣe wọn lálábòsí ní fi mọ̀ pé ọ̀rọ̀ yẹn kì ṣe dé kò ṣe déédéé lára ẹni tó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba òun náà ni pé ó pọ̀ nínú àyà alukur'an tọ́nà ọmọ sọ pé inna Allaha la yuhibbu zalimin ọlọ́run ọba ń kọ́ kò nífẹ̀ẹ́ àwọn alábòsí tí wọ́n gá sí gbọ́dọ̀ fi tì sọ́dọ̀ ẹnìkan wípé ọlọ́run ọba nínú àwọn tọ́nà ọba ò nífẹ̀ẹ́ lágbájá wà wọ́n ti sọ so gbogbo ohun tí alukur'ani bá sọ fún wa kódà tá a bá ti ní kápá àti yí padà káwa nù bànújẹ́ ká sì mọ ẹ̀bẹ̀ náà bá Allah subhanahu wa ta'ala kó ṣèkún lọ́wọ́ fún wa láti má kó sínú gbogbo ohun tọ́nà bá Allah subhanahu wa ta'ala tó bá pe àwa tá a jẹ́ mùmìnì tó bá pe wá kúrò níbẹ̀. àwẹ̀ là ń gbà yín nísìn ó jẹ́ sí pé inú àwẹ̀ náà lèyàn wà tí ó mọ fọmọ ìyá rẹ̀ sí ẹ̀yẹ bá a ṣe ń gbàwẹ̀ lọ́wọ́ yìí inú ẹ̀ náà là á wà tó já sí pé orúkọ táwọn èèyàn sọ pé àwọn ò like ẹ mọ́ pa àwọn bẹ́ẹ̀ mọ́ àìsàn máa kọ̀ntínú láti máa pè bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn tọmọnìyàn bá ti ní òun ò nífẹ̀ẹ́ orúkọ kan kò bó tilẹ̀ kó ṣe déédéé rẹ̀ tó tó bá ti lóun nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀tọ́ wa kò pé bẹ́ẹ̀ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbogbo tí ó wà lákọọ́lẹ̀ tọ́lọ́run bá lé wa kúrò mẹ́ ọlọ́run jẹ́ ká lè sá fún gbogbo tọ́lọ́run bá tó lé kalẹ̀ tó pè wá síbẹ̀ ọlọ́run kò ṣe ní ọ̀rọ̀ fún wa láti ṣe وأقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حياكم الله جزاكم الله خيرا والسلام عليكم قال باكي وعليكم نعم ìbéèrè àkọ́kọ́ náà ni wípé ìbéèrè tẹ́ bá wa dá ńlá nípa ẹni tí ó ń ṣe háìdọ̀ lọ́wọ́ tó jẹ́ wípé kò sáwẹ̀ fún bẹ́ẹ̀ náà ni kò sírun fún so lára àwọn nǹkan tí ẹ sojú kò wọ́n sí nípa iṣẹ́ dáadáa òun náà ni qira'atul Qur'an so oníbèrè tó wá ń béèrè wípé lára tí ń dá yàn áyàn lẹ̀ lórí òun náà ni kíka alukur'an fún ẹni tí ń ṣe haidọ̀ lọ wọ́n ní ìjẹ́lé fún àwọn ní ẹ̀rí tó gbọ́ tírẹ́sì ọ̀rọ̀ yìí kó bá máa jẹyọ kàwé méjì lọ háyà kùmùlà. Naam, alhamdulillah, wa bihi asta'in pé ẹni tó ń ṣe haidọ̀ ó lè kí alukur'an aláwọ̀kọ́ ò ní pé gbogbo hadithi tó wá wípé ẹni tó bá ń ṣe haidọ̀ kò lè gbé alukur'an gbogbo hadithi yẹn pátápátá òun ni kò lẹ́sẹ̀ lẹ̀ ọ̀rọ̀ yìí sì ni ọ̀rọ̀ tó ti pẹ́ lọ́dọ̀ àwọn afáẹ̀sìn òun ni nínú àwọn tó ti lọ tipẹ́tipẹ́ tó yẹ pé opinion wọn ni wípé gbogbo hadith yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ Ibn Hazm alayhi rahmatullah Ibn Hazm ni ẹni tó bá sọ pé obìnrin tó bá ń ṣe haidọ kò lè gbé alukur'an kó ka oní kàlàfùnáhù bi tẹ̀lé a làbọ̀ ọlọ́run kò fún wa lẹ́rìí torí pé gbogbo tó wà lẹ́ẹ̀ pátápátá tá à ń wò yìí ó ní ò lẹ́sẹ̀ ńlẹ̀ dọ́dọ̀ alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn sì rí àwọn ahadith míì tí ó hàn náà obìnrin láti kí alukur'an kódà kó jẹ́ pé lásìkò tó ń ṣe haidọ lọ́wọ́ nínú hadith tí wọ́n fi tọ́ka sílẹ̀ yìí òun náà ni hadith hadith ìyàwó Aisha radiyallahu anha nígbà tó kù sátà tí wọ́n wọ Mọ́kà tí ìyàwó Aisha tí wọ́n rí haidọ̀ wọ́n wá béèrè lọ́wọ́ anabi sallam pé ah mo ti rí haidọ̀ mi bò ní màá ṣe báyìí anabi ní ifa'ali kullama yafa'alu al-hajj illa tawaf anabi ní gbogbo ntálálà àjìbá máa ń ṣe òun ni kí ìwọ náà ó ṣe àyàfi tawaf nìkan àwọn onímọ̀ sọ pé inú ntálálà àjì máa ń ṣe alálàájì yóò wọ mọ́sálásí alálàájì yóò kí alukur'an ẹyọ kan lànàbí ní ògbọ́dọ̀ fi kílẹ̀ ẹyọ kan náà atọwáf lẹ́yìn pé gbogbo hadisi tó wà ńlẹ̀ lórí wípé ẹni tó bá ń ṣe àìdọ̀ ò ní gbé kur'an gbogbo hadisi pátápátá ni ò lẹ́sìn lẹ̀ gbogbo hadisi ni kò lẹ́sìn lẹ̀ so àwọn tó sọ pé kò lè gbé ká mọ́ hadisi míì wá tí ó wàá fi rinlẹ̀ wípé obìnrin tó bá ń ṣe haidọ̀ o kò lè gbé alukur'an lẹ́yìn gbogbo èyí tó ti wà nílẹ̀ ládé tèyí pátápátá gbogbo yẹn ni ò lẹ́sẹ̀ ńlẹ̀ so nínú àwọn tó ti sọ bẹ́ẹ̀ ṣáájú Ibn Hazmi nínú àwọn mu'asirun tó ń sọ bẹ́ẹ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah so àwọn tó sọ pé àwọn nínú àwọn tó gbà pé ó lè gbé wọn ni yóò wọ glove ẹ̀rí pé yóò wọ glove yẹn kan fún wa pé yóò wọ glove àti pé ìyẹn mọ̀ pé ìyẹn ṣàfihàn pé wọ́n kọ́kọ́ tà náà zálà pé ó lè ká bishop pẹ̀lú májẹ̀mú mọ́jẹ̀mú yẹn ni pé yóò wọ glove òun wàá fún wa lẹ́rìí pé yóò wàá wọ glove yóò wàá ka so tí yóò wọ glove ò bá ti lẹ́rìí ẹ̀rí tán dẹ̀ fẹ́ fún wa náà ni la yamassuhu illa al-mutahharun táwa náà tá a bá gbé al kó jẹ́ kó kàn jẹ́ ilé tó ní eh, translation note ka nóòtì tó wà lábẹ́ rẹ̀ opinion méjì ló wà lábẹ́ translation aya yẹn àbí interpretation aya yẹn opinion aláwọ̀kọ́ sọ wípé ìtumọ̀ àyà yìí ni wípé àwọn mọ̀láyíkà òun ni ọlọ́run bá ń sọ níbẹ̀ ìtumọ̀ àyà yẹn òun náà dẹ̀ ni pé àwọn mọ̀láyíkà nìkan láyà máa so ilẹ̀ alimọ̀tọ̀haru alimọ̀tọ̀haru ń bẹ̀ yẹn àwọn mọ̀láyíkà ni wọ́n lọ́rọ̀ bá ń sọ àwọn kan wá tú sí alimọ̀tọ̀haru níbẹ̀ yẹn wọ́n tú sí wípé ẹni tó bá ti wà nímọ̀ra so ọ̀rọ̀ eléyìí dẹ̀ ni ó lẹ̀ táwọn náà bá ka tẹ̀sí ó fi hàn pé ibi tó opinion méjì tó ti tó ti dìde náà nìyẹn àwọn kan tún pé mọ̀tọ̀ harun níbẹ̀ yẹn àwọn màláíkà àwọn kan tún pé mọ̀tọ̀ harun níbẹ̀ yẹn anybody tó bá ti wà ní ìmọ́ra kúrò níbi haidọ̀ kúrò níbi janaba kúrò níbi ìdọ̀tí ara kódà tó fi dórí àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ò ní lè gbé alukur'an àfi kó sàlùwàlá ó gbọ́dọ̀ wà nímọ̀ra àwọn kan tún báyẹn ṣùgbọ́n eléyìí tó rọrùn tó sì já sí pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ni wọ́n sọ òun náà ni pé al-mutahharun níbi àyà yẹn àwọn màláíkà ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń sọ kò sẹ́ẹ̀rí kankan tó sọ pé obìnrin tó bá ṣe àìdọ̀ kò lè gbé al-Qur'an tẹ́ẹ̀rí yẹn wá lálàáfíà so wallahu a'lam wa a'lam. naam alhamdulillah jazakallah khairan kọ́lá kó wá san yín ní ẹ̀sọ́ lórí. Ah, ó ìbéèrè àsìkò ti lọ torí àsìkò subuhi ti ń wá sẹ́yìn báyìí. الله باكي وصل ان شاء الله الرحمن اما دايت ان شاء الله حياكم